jẹ́ ká bẹ̀rẹ̀ ṣẹ́sìn wa nípa kíkọ nínú ìwé wa kíánis fifty two bàbá mímọ́jọ́ gbogbo. ká wà ní ìfarabalẹ̀ nígbà tí oníkúlùkọ̀ kan yóò tẹrí ọkàn ba láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí bàbá kó gbọ́ kó sì fi àánú dáríjì wá lọ́lá ikú Jésù Kristi Olúwa wa sáàmù àjùmọ̀ká ẹ máa fi ìrẹ̀lẹ̀ wí tẹ̀lé mi Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣe òǹfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrònú ọ̀pá nù rẹ nù ìrékọjá mi nù kúrò wẹ̀mí ní àwẹ̀ mọ́ kúrò nínú àìṣedédé mi kí o sì wẹ̀mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi tó tí mo jẹ́ òrékọjá mi ní ìgbà gbogbo ní ẹ̀ṣẹ̀ mi bẹ níwájú mi ìwọ ìwọ nìkan ṣe ni mo ṣẹ̀ sí tí mo ṣe bíbí níwájú rẹ ń lè dá ọ láre nígbà tí ìwọ bá ń sọ̀rọ̀ kí ara rẹ kó lè mọ́ nígbà tí wọ́n bá ń ṣe ìdájọ́ kíyèsí nínú àìṣedéédé la gbé bí mi àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyìn mi kíyèsí ìwọ fẹ́ òtítọ́ ní inú àti ní àìkọ̀kọ̀ ìwọ mú mi mọ ọgbọ́n fi ẹ̀jẹ̀ jésù kristi wẹ̀ mí èmi ó sì mọ́ wẹ̀ mí yóò sì fún jẹ gbowó lọ mú mi gbóhùn ayọ̀ àti ní dídùn kí àwọn egungun tí ìwọ ti rún kó lè máa yọ̀ pa ojú rẹ mọ́ kó lára ẹ̀ṣẹ̀ mi kí ìwọ kí ó sì nu gbogbo àṣedédé mi nù kúrò dára tuntun sínú mi ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣinṣin sínú mi má ṣe ṣá mi tì dúró níwájú rẹ má ṣe gba ẹ̀bẹ̀ mímọ́ rẹ lọ́wọ́ mi má yẹ ìgbàlà rẹ padà tọ̀ mí wá kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró ní ìgbà náà èmi ò máa kọ́ àwọn olùrékọjá ní ọ̀nà rẹ àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n sì máa yí padà sí ọ ọlọ́run gbà mí ẹ̀jẹ̀ ìwọ ọlọ́run ìgbàlà mi ahọ́n mi yóò sì máa kọ rírẹ kíkan olúwa ìwọ ṣí mi ní ètè ẹnu mi yóò sì máa fi yẹn hàn torí wọn kò fẹ́ ẹbọ tí èmi ìbá rú inú rẹ kò dùn sí ọrẹ bọ sísun ẹbọ ọlọ́run ní ìròbìnújẹ́ ọkàn ìròbìnújẹ́ àti ìrora àyà ọlọ́run ó ní wọn kì yóò gan ṣe rere ìní dídùn rẹ sí wa ìwọ mo dìgbà láyé wa ká ní ìgbà náà inú rẹ yóò dùn sí ẹbọ òdodo pẹ̀lú ọrẹbọ sísun àti ọ̀tọ̀ọ̀tọ̀ ọrẹbọ sísun ní ìgbà náà a ó fi jó àti orin ìyìn ìpẹpẹ mẹrẹka olúwa àmín go ni fún baba àti fún ọmọ àti fún ọlọ́run ẹ̀mí mímọ́. jẹ́ kí a tẹrí ọkàn wa fún àdúrà bàbá wa àti ọlọ́run wa mímọ́ àti mímọ́ jùlọ àpáta ayérayé níbi sádiwọ olúwa àwọn olúwa amú ọkàn pẹ́ wá gẹ́gẹ́ bí ọmọ tó more láti bẹ̀rẹ̀ ọdún títí di àkókò yìí orúkọ jésù kristi gba ọpẹ́ wa ẹ̀mí mọ̀ọ́rùn gba ẹ̀yìn wa ṣáájú ohun gbogbo awólẹ̀ ní ọkàn wa tẹ̀rù ẹ̀ṣẹ̀ wa atọ̀rọ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí pé ẹ̀yin nìkan ló lè dáríjì wa ni a ṣe jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ní àjẹ́tán orúkọ jésù kìsẹ̀ wa dáríjì wá ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ lérò ní ìṣe ẹ̀ṣẹ̀ ní ìwà ẹ̀ṣẹ̀ àfojúdẹ̀ ẹ̀ṣẹ̀ àfọkàndá orúkọ jésù kristi oyè wa dáríjì wá ìtànṣán adáta sí ènìyàn dá orúkọ jésù kìsẹ̀ wa dáríjì wá ọbẹ̀ ẹlẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ oyè wa pa ẹ̀ṣẹ̀ wa rẹ ẹ̀mí mọ̀rin yàtí agbára olúwa wa yà wá sí mímọ́ ara wa ọkàn wa ẹ̀mí wa jésù kristi ọmọlẹ́yìn wa sọ di mímọ́ iṣẹ́ ìsìn wa orúkọ jésù kristi jẹ́ mímọ́ àti ìtẹ́wọ́gbà ọlọ́run atọrọ fún àwọn mímọ́ àti pípé lóde ọ̀run ó yẹ wá rán wọn sọ̀kalẹ̀ atọrọ fún wà láàyè yín orúkọ jésù kristi èyí tó máa bá arìnrìn àjò ọdún ìlànà ìjà èyí tó máa bá arìnrìn àjò òṣì èyí tó máa bá wa lọ tí wàá làdá mòfin ní wọlé wa orúkọ jésù kristi wà láàyè yín náà látọrọ fún orúkọ jésù kristi ó lè wá yọ̀ǹdẹ̀ fún wa adúpẹ́ torípẹ́ ti gbọ́ jésù olúwa wa àdúrà olúwa bàbá wa tí ń bẹ ní ọ̀run kábọ̀ forúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tirẹ̀ ní ká ṣe láyé bí wọ́n ti ṣe ní ọ̀run fún anújọjọ́ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dájà àwọn tó ṣẹ̀ wá má fa wa sínú ìdánwò gbà á lọ bìlísì torí ìjọba ni tirẹ̀ agbára ni tirẹ̀ ògo ni tirẹ̀ láéláé àmín olú ọlọ́run àṣẹ ọba mímọ́ tí ń fi àṣẹ sọ̀rọ̀ olú ẹ fàṣẹ dáríjì wá olú ẹ yà wá sí mímọ́ ẹ sọ̀kalẹ̀ pẹ̀lú agbára yín ní àṣẹ jésù kristi olúwa wa. hallelujah hosanna iyì ẹ̀yin bàbá lógun ẹ jẹ́ ká máa tẹ̀síwájú nípa kíkọrin ọpẹ́ nínú ìwé orin wa one thirty eight ìbáṣepọ̀ olúwa kò tó wà ní tiwọn. a farabalẹ̀ fún ẹ̀kọ́ kíkà kínní. ẹ̀kọ́ kíkà wa kìíní fún sí ọjọ́ tí ò ní òun láàrí nínú ìwé psalm ninety one ninety nine bẹ̀rẹ̀ látẹsẹ̀ kìíní títí dé ìkẹsàn-án our first lesson for today's service shall be found in the book of Psalm 99 from verses 1 to 9. Psalm 99 verses 1 to 9 Moka. kà. Olúwa jọba jẹ́ kí àwọn ènìyàn kí ó wárìrì ó jókòó láàrin àwọn kérúbù kí ayíkó ta gbọ̀ngbọ̀n. Olúwa tóbi ní Síónì ó sì ga ju gbogbo orílẹ̀-èdè lọ. Kí wọn kí ó yin orúkọ rẹ̀ tí ó tóbi tí ó sì ní ẹ̀rù mímọ́ ni òun agbára ọba fẹ́ fẹ́ ìdájọ́ pẹ̀lú ìwọ fi ìdí àṣègbè múlẹ̀ wọ́n ṣe ìdájọ́ àti òdodo ní Jákọ́bù ẹ gbé Olúwa ga kí ẹ sì fi orí balẹ̀ níbi àpótí ìtìsẹ̀ rẹ̀ mímọ́ ni òun verse six Mósè àti Árónì nínú àwọn àlùfáà rẹ̀ àti Samuel nínú àwọn tí pe orúkọ rẹ̀ wọ́n pe orúkọ Olúwa ó sì dá wọn lóhùn ó bá wọn sọ̀rọ̀ nínú ọ̀wọ́ àwọn sọ́mọ̀ wọ́n pa ẹ̀rí rẹ̀ mọ́ àti ìlànà tí ó fi fún wọn ìwọ dá wọn lóhùn olúwa ọlọ́run wa ìwọ ni ọlọ́run tí ó dárí jì wọ́n tí ó sì san ẹ̀san ẹ̀ṣẹ̀ wọn fún wọn ẹ olúwa ọlọ́run wa ga kí ẹ sì máa sìn ín níbi òkè mímọ́ rẹ̀ nítorí olúwa ọlọ́run wa mímọ́ ni òun ẹsẹ̀ kẹsàn-án lẹ́ẹ̀kan sí i ẹgbẹ́ olúwa ọlọ́run wa ga kẹ́sì máa sìn níbi òkè mímọ́ rẹ̀ nítorí olúwa ọlọ́run wa mímọ́ ni òun kí olúwa kó bùkún fi gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ ẹ̀kọ́ kíkà kejì fún iṣẹ́ ìsìn pàtàkì yìí láòrí nínú ìwé ìfihàn ìwé ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹjọ ìwé ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹjọ eléyìí tó kà báyìí mo sì rí ọ̀run tuntun kan àti ayé tuntun kan nítorí pé ọ̀run ti ìṣáájú àti ayé ti ìṣáájú ti kọjá lọ òkun kò sì sí mọ́ ẹsẹ̀ ìkejì mo sì rí ìlú mímọ́ nì Jerúsálẹ́mù tuntun ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá tí a múra sílẹ̀ bí ìyàwó tí ó ṣe lọ́ṣọ̀ọ́ fún ọkọ rẹ̀ ẹsẹ̀ ìkẹta. E mo sì gbọ́ ohùn ńlá kan láti orí ìtẹ́ ẹnì wá ń wípé kíyèsí àgọ́ ọlọ́run wà pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ òun ó sì máa bá wọn gbé wọn ó sì máa jẹ́ ènìyàn rẹ̀ àti ọlọ́run tìkálára rẹ̀ yóò wà pẹ̀lú wọn yóò sì máa jẹ́ ọlọ́run wọn ẹsẹ̀ ìkẹrin ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò ní ojú wọn kì yóò mọ́ tàbí ọ̀fọ̀ tàbí ẹkún bẹ́ẹ̀ ni kì yóò sí ìrora mọ́ nítorí pé ohun àtijọ́ ti kọjá lọ ẹsẹ̀ ìkarùn-ún ẹni tí ó jókòó lórí ìtẹ́ ẹni sì wí pé kíyèsí mo sọ ohun gbogbo di ọ̀tun ó sì wí fún mi pé kọ̀wé rẹ̀ nítorí ọ̀rọ̀ wọ̀nyí òdodo àti òtítọ́ ni wọ́n ẹsẹ̀ ìkẹfà ó sì wí fún mi pé ó parí èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ó sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun ìyè lọ́fẹ̀ẹ́ ẹsẹ̀ ìkeje ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi yóò sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun yóò sì máa jẹ́ ọmọ mi ẹsẹ̀ ìkẹjọ tí ń ṣe ẹsẹ̀ ìdánudúró ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún iná tí ń fi iná àti sùfùrù jó èyí sì ni ìṣe ikú kejì báyìí ni a parí ẹ̀kọ́ kíkà kejì náà kí Olúwa kí ó ní ìtumọ̀ nínú ayé wa.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 mo gba ẹ̀mí mímọ́ gbọ́ ìjọ mímọ́ ènìyàn ọlọ́run ìdàpọ̀ àwọn ènìyàn mímọ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ àjíǹde ara ní ìṣà òkú àti ìyè tí kò ní pẹ̀kun àmín kí olúwa kó wà pẹ̀lú yín àdúrà èèyàn mẹ́ta ayérayé ọlọ́run alágbára ọba mímọ́ ní israẹli nítorí pé láti kọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà agbé ọ̀gá nítorí pé ó wà nínú ayé orí kọ̀ọ̀kan wa adúpẹ́ ní gbogbo olùẹ̀gbọ́ ọ̀pẹ́ wa àbábúrú lábẹ́ tí àánú rẹ lọ́wọ́lọ́wọ́ ní òwúrọ̀ yìí ohun tí a ń bẹ̀bẹ̀ fún náà ní ojú rere àti àánú rẹ olùẹ̀sọ̀ kalẹ̀ ọlọ́run àánú ohun tí a ń bẹ̀bẹ̀ fún lówùúrọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ìrànlọ́wọ́ olùẹ̀dáréjì wa ohun tí a ń béèrè fún lọ́dọ̀ látọ̀dọ̀ wọ ọlọ́run wa náà ní ìfẹsẹ̀múlẹ̀ olùẹ̀fẹsẹ̀ wa múlẹ̀ oore ọ̀fẹ́ ìjígìrì ṣiṣẹ́ rẹ ní gbogbo ọ̀nà Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa agbára àti ipá láti bá ọjọba lọ́jọ́ ìkànnì Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa dìwà múdópin ẹlẹ́dàá kálákálẹ̀ ìyàn ológo bó aláṣẹ ọ̀run Jésù Olúwa wa. Olúwa Ọlọ́run àṣẹ ọba mímọ́ ń fi àṣẹ sọ̀rọ̀ fi àṣẹ gbọ́ àdúrà wa ní àṣẹ Jésù Kristi. olúwa wa. hallelujah hosanna iye ẹ̀yin bàbá lógo jẹ́ ká máa tẹ̀síwájú nípa kíkọrin fún ìwàásù nínú werewa kianis 2007 kristi kíjọba rẹ kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ikú àti ìríjú ẹ̀yin bàbá àti màmá pé a kú àkókò yìí lábẹ́ irú ìrìn àjò tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí gbogbo a ń gbọ́ lórí rédíò àti ní gbogbo ibi gbogbo pé kì í ṣe ìgbà àkọ́kọ́ ni irú nǹkan báyìí ṣẹlẹ̀ ṣùgbọ́n fún àwa ọ̀dọ́ àti àwa àpàwòye àkókò yìí a rí pé ìgbà tí àkọ́kọ́ máa ń rí rẹ̀ ṣùgbọ́n gbogbo aládùúrà pé bí ìbànújẹ́ náà ṣe pọ̀ tó bí ìnira náà ń ṣe pọ̀ tó kò ní jẹ́ ìpín ẹnìkọ̀ọ̀kan wa ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run fi fún àwọn bàbá wa tí wọ́n fún wa ní àkọlé láti ibi sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí náà ni ìjọba ọlọ́run tí àwọn olóyìnbó ń pè ní God's kingdom kí gangan ni ìjọba yìí jẹ́ ìjọba ọlọ́run jẹ́ ohun pàtàkì tó jẹ́ ohun tí Jésù Kristi fúnra lára rẹ̀ tó wá kéde lórí ilẹ̀ alààyè abájọ tó fi sọ nínú ìwé Matthew tó fi yé wa pé ó ní ẹ wá ìjọba ọlọ́run náà èyí tí ó kù ní àwọn fífún láàfikún fún wa ṣùgbọ́n lóde òní ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa ń wá jù lóde òní ni ohun tí wọ́n ní kí àwọn fífún àwọn fífún yẹn gangan ní ọ̀pọ̀lọpọ̀ ń wá tí a ti fi iṣẹ́ ìjọba ọlọ́run yẹn gangan sílẹ̀ ẹnikẹ́ni ò sì lè rí ìjọba ọlọ́run náà láì ṣe pé àdìídì ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òfin àti ìlànà rẹ̀ kó tó di pé màá tẹ̀síwájú màá fẹ́ ká ka lẹ́sìn kan nínú lẹ́sìn méjì tí ó wà fún iṣẹ́ ìsìn náà fún ìwàásù náà èyí tí a ó rí nínú ìwé ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ kẹjọ the bible weapon that is made for the that is this for the sermon shall be seen in the book of revelation chapter twenty-one starting commencing reading from verse one to verse eight tí mo kà ní èdè Yorùbá báyìí pé mo sì rí ọ̀run tuntun kan àti ayé tuntun kan nítorí pé ọ̀run ti ìṣáájú àti ayé ìṣáájú ti kọjá lọ òkùnkùn kò sì sí mọ́ mo sì rí ìlú mímọ́ nì Jerusalem tuntun tí ń ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá tí a múra sílẹ̀ bí ìyàwó tí a ṣe lẹ́ṣọ̀ọ́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 ó parí èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi yóò sì fi omi fún ẹni tí ó ń gbẹ́ngbẹ́ láti orísun omi lọ́fẹ̀ẹ́ ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni yóò ní ipa ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi tí ń fi iná tí ń fi iná àti sófòrò jó èyí tí ń ṣe ikú ẹ̀ẹ̀kejì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tí a gbọ́ yìí tí kí ọlọ́run kí ó bùkún gbígbọ́ àti kíkà èyí tí a fi ń bá wa sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí náà ni kí nípa lílépa ìjọba ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ní o tiẹ̀ mọ̀ ń tà ń pè ní ìjọba ọlọ́run yìí ṣùgbọ́n ìjọba ọlọ́run jẹ́ ohun pàtàkì èyí tó jẹ́ pé jésù kristi fúnra lára rẹ̀ ó dídí fi kọ́ wa láti máa lépa ohun gbogbo ní tẹ́ bá wo inú ìwé matthew tá a bá inú ìwé matthew ẹ̀ẹ́rì ọ̀rọ̀ tó sọ níbẹ̀ ó ní ẹ ìjọba ọlọ́run náà ohun tó kù ni a fi kún fún yín so ó túmọ̀ sí pé ìjọba ọlọ́run gangan òun ni ohun tó gbọ́dọ̀ jẹ́ ohun àkọ́kọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa lóde òní ìjọba ọlọ́run yẹn gangan kọ́ ni à ń lépa tẹ́ ẹ bá tún wò jésù tún tẹ̀síwájú tẹ́ ẹ bá lọ sínú ìwé máàkù o tún fi yé wa lórí kìíní yẹn láti bí ẹsẹ̀ kẹrìnlá àti ẹsẹ̀ karùn-ún títí dé ẹsẹ̀ karùndínlógún o tún fi yé wa bákan náà nítorí pé iṣẹ́ tí Jésù gangan wá ṣe lórí ilẹ̀ alààyè kò wá ṣe ohun mìíràn bí kò ṣe láti kéde àti láti sọ̀rọ̀ nípa ìjọba Ọlọ́run yìí ìjọba Ọlọ́run yìí gangan ni iṣẹ́ ìrere tí Jésù mú wá sórí ilẹ̀ alààyè tí ọ̀pọ̀lọpọ̀ wa lóde òní bó ti jẹ́ pé owó àti kùntàdà kò jẹ́ kí a lè kéde ìjọba ọlọ́run yìí mọ́ gẹ́gẹ́ bí jésù fi wa láti ìpilẹ̀ṣẹ̀ wa ṣùgbọ́n mo gbà á ládùúgbà fún ẹni tó ní àmì ṣe ọwọ́ agbára èyí tí ó jẹ́ ká lè máa ṣiṣẹ́ ìrújú gẹ́gẹ́ bí òfin àti ìlànà ṣe fún wa táàbí lè wọlé ìjọba ọlọ́run náà pẹ̀lú jésù kristi lọ́jọ́ ìkẹyìn olúwa kì í ṣe kọ́kàn kéde rẹ̀ lásán ó ní ìtumọ̀ fún ọlọ́run fúnra lára rẹ̀ ìdí èyí ló fúnra wá abájọ tó fi sọ ó ní ìfẹ́ mìíràn kò sí ó ní ìfẹ́ kan kò ju èyí lọ kí ènìyàn fi ọmọ bíbí inú rẹ̀ nítorí ìràpadà kò jésù òfẹ́ ọlọ́run kò fẹ́ kí a wọnú ìjọba ká wọnú ìjọba sàtánì tàbí ká wọnú iná ìléru ṣùgbọ́n ohun tó fẹ́ fún wa ni ká wọ ìjọba ọlọ́run nítorí ó ti pèsè ìjọba ìsílẹ̀ ó ti pèsè rẹ̀ fún àwọn àyànfẹ́ èyí tí wọ́n ní oore ọ̀fẹ́ láti bá ìjọba ìjọba lọ́jọ́ ìkẹyìn tẹ́ bá wo kótórípá máa tẹ̀síwájú màá fẹ́ ká tẹ̀ wá wo kí gan ni irú ìrìn àjò tó wà ní ìjọba ọlọ́run yìí tá à ń sọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ ló kàn rò pé bóyá wọ́n kàn fi ń sọ̀rọ̀ lásán ni ṣùgbọ́n tá a bá wo ìwé ìfihàn yẹn tá a bá wo ìsẹ́mẹsẹ oríta àkà twenty one tá a bá lọ sí verse twenty two láti twenty one to twenty two a máa máa gbọ́ àwọn nǹkan tó sọ bẹ́ẹ̀ ó ní ẹnubodè méjìlá jẹ́ píálì méjìlá olúkúlùkù ẹnubodè jẹ́ píálì kan ọ̀nà ìgbó ìlú náà sì jẹ́ kìkì wúrà ó dàbí dígí dídán ẹ̀mí kò sí èmi kò sì èmi kò sì rí èmi kò sì rí tẹ́ḿpìlì nínú rẹ̀ nítorí pé olúwa ọlọ́run olódùmarè ní tẹ́ḿpìlì rẹ̀ àti ọ̀dọ́ àgùntàn tẹ́ bá wo gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí tá a bá kà sísàlẹ̀ ó ṣe àkàwé dáradára ohun tí a ń pè ní ìjọba ọlọ́run yìí irú tó jẹ́ àwọn ohun tó yẹ kó wà níbẹ̀ àti àwọn design tàbí irú àpẹẹrẹ tí a fi ṣe so kì í ṣe ibi tó jẹ́ ibi ìnira gẹ́gẹ́ bó ṣe tọ́ tẹ́bá òbí tá a kà yẹn wọ́n ní kì yóò sí ẹkún mọ́ kì yóò sí òṣè mọ́ kì í nígbà tẹ́bá kásíwájú wọ́n ti sọ pé kò sí òru mọ́ ọ̀sán ní gbogbo ìgbà tó túmọ̀ sí pé ní gbogbo ìgbà àti gbogbo àkókò kò sí ìnira ibi ìfọ̀kànbalẹ̀ ní ilé ìsinmi ní àkàwé rẹ̀ ló jẹ́ kó fi yé wa ló jẹ́ kí Jésù gbogbo fún wa sọ fún wa pé ẹ jẹ́ ká lépa nítorí pé yìí a kàn ṣiṣẹ́ ni ṣùgbọ́n ilé ìsinmi wa gangan ni ìjọba ọlọ́run yìí ibẹ̀ gangan ni téèyàn bá lọ sọ́jà téèyàn bá lọ sọ́jà tí ò bá ti délé a máa làkàkà a máa dina sapa a máa ṣe gbogbo láti lè rí pé òun ṣiṣẹ́ tí ó yẹ kóun ṣe kóun bá lè sinmi tóun bá délé bẹ́ẹ̀ ni ìrìnàjò wa yẹ kó ṣe ṣe nílé ayé kò yẹ ká jókòó tẹtẹrẹ láì ṣe wípé aṣeun tí bàbá rẹ wa tá a bá délé ká lè sinmi ìjọba ọlọ́run yìí ohun gangan ní ilé èyí tí gbogbo wa ń ṣe àfojúsùn láti lọ sinmi mo gbàdúrà fún wa pé orí ọ̀fẹ́ tàbí wọlé ìjọba ọlọ́run náà ní ọjọ́ ìkẹyìn tá a fi lè sinmi ní ẹ̀kúnrẹ́rẹ́ olùwà yóò yọ̀ọ̀da rẹ̀ fún wa tí a bá tún àwòsíwájú sí abájọ nínú ìwé Matthew yẹn ó kà síwájú ó fi wá pé ọ̀rọ̀ ìjọba ọlọ́run yìí kì í ṣe pé wọ́n kàn kéde rẹ̀ lásán wọ́n ní í ṣe pẹ̀lú àṣeparí iṣẹ́ tí Jésù Kristi fúnra lára rẹ̀ ṣe kì í ṣe nìyẹn òun fúnra lára rẹ̀ ló ṣe nítorí pé ohun tí arọ láti wá ṣe ó sì parí iṣẹ́ rẹ̀ ní orí igi kábàárì fún ìràpadà gbogbo ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ láti yí padà láti tẹ̀lé kí ìfẹ́ bàbá kí ó lè ṣẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ti fi ràn ní orúkọ Jésù ìfẹ́ bàbá yóò ṣẹ nínú ayé wa ìjọba Ọlọ́run yìí kò ní dùn mọ́ wa létí dáadáa tàbí kò ní yé wa dáadáa bí a kò bá là á ní ìdá méjì méjèèjì tí ó jẹ́ ìjọba jẹ́ ìjọba ìjọba tá a sọ̀rọ̀ nípa ẹ̀ méjì ni lọ́rùn ọ̀hún ìjọba yẹn méjì ni ìkíní rẹ̀ ní ìjọba sàtán ìkejì rẹ̀ ní ìjọba ọlọ́run fúnra lára rẹ̀ èyí tí olórí ogun àti alákòóso ilẹ̀ jẹ́ jésù kristu fúnra lára rẹ̀ tí sàtánì náà sì jẹ́ alákòóso ti àwọn ẹni tó wà nínú iná ìléru ṣùgbọ́n mo gbàdúrà pé ìpín wa kò ní sí pẹ̀lú àwọn tí ó parun nínú iná ìléru fún ìdájọ́ ikú ẹ̀kejì èyí tí mo fẹ́ káwáyé wa náà ìjọba ti sàtánì yẹn ibẹ̀ ni ẹkún ohun ìpáǹkeke yóò wà ibẹ̀ ni ìnira àti òfò yóò wà ibẹ̀ ni gbogbo ohun tí a ń pè abájọ tí olówó onífisọ fún lásàrù ó ní kí ó jọ ó sọ bí abraham láti fi ọwọ́ kan kí lásàrù tẹ̀ fọwọ́ kan omi kó lè fi sí òun lẹ́nu nítorí pé òun jẹ ìrora so inú ìwé yẹn ó ti fi yé wa dáradára pé nínú ìrìn àjò iná ìléru ìparun ẹkún wàhálà òṣè ló kún síbẹ̀ ṣùgbọ́n fún àwọn wo ni àwọn wọ̀nyí wà fún ìwé tí a kà yẹn fi yé wa dáadáa ó ní fún àwọn oṣó ó ní fún àwọn ojo ó ní fún àwọn aláìgbàgbọ́ ó ní fún àwọn apànìyàn ó ní fún àwọn ìríra ó ní fún àwọn abọ̀rìṣà ṣé ìwọ bàbá mi àti ìyá mi ṣé ìwọ náà sí láàrin àwọn ìpín tí a kà sílẹ̀ yìí ìpín yìí o ò lè ní ìpín ní àárín àwọn tí ó bá Jésù jọba o ò lè wà nínú ìjọba Ọlọ́run nítorí pé ìjọba yẹn kì í ṣe fún àwọn wọ̀nyí abájọ tó fi sọ nínú twenty one ní ìfihàn twenty one nígbà tó dé twenty seven yẹn wọ́n ní ohun àìmọ́kàn kò kì yóò wọbẹ̀ nínú rẹ̀ so nínú ìrìn àjò yìí gbogbo ohun ìríra tó ń rìn gbogbo ìwà eré tó ń gbé kalẹ̀ gbogbo ìrìn àjò àlùmọ̀kọ́rọ́ tó fi ń rìn tí ò bá òfin àti ìlànà ọlọ́run kò lè fún ọ láàyè nínú ìjọba ọlọ́run tí a ń kẹ́nì yìí nítorí pé láì ṣe wípé ohun ẹ̀ o mọ́ ó ní ẹ jẹ́ mímọ́ bí bàbá yín ti ń bẹ ní ọ̀run sì jẹ́ mímọ́ láì ṣe wípé ẹ jẹ́ mímọ́ lè wọ ìjọba ọlọ́run tí a ń sọ yìí nítorí pé nínú ìjọba ọlọ́run yìí fúnra lára ọlọ́run fúnra lára rẹ̀ òun gangan ni tẹ́ḿbì àtọmọ àti ọ̀dọ́ àgùntàn so níbi tí ọlọ́run bá sì wà ohun àìmọ́ kan ò lè gbé bẹ́ẹ̀ bàbá wóra rẹ wò tí ò sí láàrin àwọn tí a kà sílẹ̀ nítorí pé tó bá wà níbẹ̀ ìjọba tí a ń kéde rẹ̀ yìí ò lè ráàyè ṣùgbọ́n o oore ọ̀fẹ́ wà fún ọ ní ronúpìwàdà nítorí pé ìrònúpìwàdà gangan ni jésù kristi mú wá fún gbogbo orí kọ̀ọ̀kan ronú kó o pa ìwàdà kì í ṣe kókó kan ronú lásán bí o ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ronú kó o pa ìwà rẹ dà kó o nínú gbogbo àwọn wọ̀nyí tí a kà sílẹ̀ àwọn tí ó ń sin oṣó àwọn tó ń ṣàjẹ́ àwọn tó ń ṣẹlẹ̀ pẹ̀lú òògùn àwọn tó ń bọ̀rìṣà àwọn agbé ìṣèké àwọn agbé àwọn agbé nídìí òru àtàwọn tó ń hùwà bẹ́ẹ̀ ni bíbélì sọ wípé wọn kò lè ìjọba ọlọ́run tí a ń sọ̀rọ̀ yìí bàbá ibo ni ìwọ wà ipò wo ni ìwọ wà nítorí pé ìjọba ọlọ́run ti kù sí dẹ̀dẹ̀ ìwọ tó ń gbọ́ mi ní òwúrọ̀ yìí gbọ́ mi dáadáa ohun tí mo sọ̀rọ̀ nípa náà ni ó lè nípìn nínú ìjọba ọlọ́run láìsí pé ò yí padà ní orúkọ jésù olùọ̀fẹ́ láti padà gbọdọ̀ ayélujára rẹ̀ fún wa ohun tí mo fi ń sọ tí a ń sọ fún wa lówùrọ̀ iná ni pé ìjọba ọlọ́run tí a ń sọ̀rọ̀ nípa kì í ṣe ti ẹ̀rín kì í ṣe ti àwàdà rárá iṣẹ́ akíkanjú àti iṣẹ́ tó lágbára ni kí a tó lè débẹ̀ nítorí pé ẹni àgbẹ̀ tí ò bá roko tí ohun tó bá gbìn mọ̀ jẹ́ ká tàn ọjà bàbá mi màmá mi kò lè rí ohunkóhun bó bá tẹ̀ máa rí èrè gan èrè yẹn ò lè pé èyàn ò bẹ̀ kí gbọ́dọ̀rùn dòwò pọ̀ kó pàdánù ìdí èyí ló ń sọ máa gbé kó o pa ọkàn rẹ pọ̀ kó o ronú pìwàdà kó o gbóhùn ṣòkòwò lórí ilẹ̀ alàyè yìí nítorí pé ohun tó bá ṣe lórí ilẹ̀ alàyè yìí ni yóò fi ọ́ hàn ni yóò gbé ọ jáde. láìsí orúkọ rẹ níbẹ̀ kò sí bí o ṣe fẹ́ wọbẹ̀ láìṣe wípé adìí ní fi orúkọ rẹ síbẹ̀ kò sí bí o ṣe fẹ́ wọbẹ̀ bó ti òwe kan tiẹ̀ wà tó máa ń pa mí dáadáa wọ́n á ní àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe àṣìkò òwe yìí nítorí pé ìwé yẹn fi yé wa ìyẹn Matthew nineteen ó <clears throat> ó ní ọ̀pọ̀ ní wọ òwú abẹ́rẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ a máa ń sọ wípé ẹni tí ọba ẹni tó bá ti lọ́wọ́ kò lè wọjọ́ bọ́ ọ̀run bàbá wọn tòṣì ọ̀rọ̀ jọ́bọ̀ ọ̀run kì í ṣe nípa òṣì ohun tí a fi fún ọ gangan lọ́run fẹ́ kó o lò láti lè wọ ìjọba ọ̀run yẹn òun ló fi sọ fún ṣé aṣojú ọlọ́run ni ọ́ ṣé atukọ̀ ìjọ ọlọ́run ni ọ́ ohun gbogbo tí a fi lé ọlọ́wọ́ tàbí ìkòkíkò tí ó wà àdéhùn ló jẹ́ fún ọ nítorí pé ara ohun tí ọlọ́run fi fún ọ nìyẹn láti lè jèrè ọkàn àti pé láti fún ìwọ gangan láti lè wọ ìjọba ọ̀run yẹn láti sàn bàbá má ṣe ṣílò nítorí pé tó o bá ti ṣílò tó o lò gẹ́gẹ́ bí ohun tí a fi fún ọ láti lò ó ṣeé ṣe kó má ṣe rí orí ọ̀fẹ́ mìíràn gbà ṣùgbọ́n mo gbà ládùúgbà pé orí ọ̀fẹ́ ọlọ́run èyí kí a lè bá Jésù jọba ní ọjọ́ ìkẹyìn Olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún wa ara àwọn ohun tí a nílò láti lè bá Jésù jọba ní ọjọ́ ìkẹyìn láti wọ ìjọba Ọlọ́run àwọn nìwòyí ó ṣe pàtàkì ó ṣe kókó fún ẹni tó bá gbàgbọ́ nítorí pé láì ṣe wípé a ìgbé ayé ọ̀tún láì ṣe wípé a rin ìrìn àjò tó tọ́ láì ṣe wípé a gba Jésù Kristu fúnra lára rẹ̀ kò síbi tí a ń lọ ṣùgbọ́n jésù ò dẹ̀ fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe koro ní pìwàdà ìjọba ọlọ́run yìí a ti ṣe àṣeparí iṣẹ́ rẹ̀ fún orí kọ̀ọ̀kan wa àti ọkọ̀ kọ̀ọ̀kan wa fún àwa tí a bá gbà á gbọ́ láti lè máa jọba lọ́jọ́ ìkẹyìn mo gbàládùra fún wa pé agbára tá a fi ṣe èyí Olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún wa àwọn tí a nílò láti lè wọ ìjọba ọlọ́run ni pé a gbọ́dọ̀ di àtúnbí dídi àtúnbí tí a ń sọ̀rọ̀ nípa yìí ó ṣe pàtàkì ó ṣe kókó ọ̀pọ̀ ló rò pé bí òun ṣe ń ṣe nínú ìjọ wíwá sí ìjọ ní gbogbo ìgbà àti bíbá ìṣiṣẹ́ ìsìn gbogbo ìgbà nínú ìjọ ó lè gbọ́n dé ìjọba ọlọ́run bàbá mọ̀mọ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kò rí o nítorí pé ohun tí jésù kristi ń polongo gangan ní ìjọba ọlọ́run ìjọba ọlọ́run yẹn dẹ̀ bẹ̀rẹ̀ láti ìrìn àjò gbogbo tí ó ṣe gẹ́gẹ́ bí àpẹẹrẹ ó ní ẹ̀dì ìdì máa wo òun gẹ́gẹ́ bí àwòkọ́ṣe so kí dẹ̀ ni àwòkọ́ṣe jésù kristi tí a ń sọ ni pé ó ní bí ẹnikẹ́ni kò bá tí bí a kò bá tí ì rímọ mi tàbí kó ronú pìwàdà kó nínú ìrìn àjò tó ń rìn tẹ́lẹ̀ tó kókó ògbólógbòrì sílẹ̀ kò lè rí ìjọba ọlọ́run bàbá mọ̀ ìjẹ́ òṣìṣẹ́ ní òwúrọ̀ yìí láti di àtúnbí tí o bá dẹ̀ wò pé ìwọ ti di àtúnbí ọ̀nà wo ló gbà fi di àtúnbí àwọn ìbéèrè yìí ló gbọ́dọ̀ bi ara rẹ léèrè ìgbà wo gan ló di àtúnbí báwo ló ṣe gba ìrìn àjò àtúnbí tirẹ̀ kì í ṣe ìrìn àjò àtúnbí tó gbà ló nítorí àwọn kan à ń sọ nípa àtúnbí èyí tó gbà láti ọkàn rẹ wá tí o fi pinnu pé ìwà àtijọ́ ìwà èérí ìwà àjogúnbá èyí tó ti bá tàbí èyí tó rí ìwọ ti kọ̀ ọ́ sílẹ̀ pé ti Jésù Kristi èyí tí ó tọ́ tí ó mọ́ tí ó sì jẹ́ ìtẹ́wọ́gbà èyí ni ìwọ fẹ́ máa wù ohun gangan ni à ń pè ní àtúnbí ó ní ṣe pẹ̀lú jíjẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà èyí gangan ni à ń pè ní àtúnbí ó ní ṣe pẹ̀lú ṣíṣe ohun tí ó tọ́ gẹ́gẹ́ bí bẹ́ẹ̀lì ṣe là á sílẹ̀ fún wa láti máa rìn láti mọ́ láti lè jẹ́ mímọ́ gẹ́gẹ́ bí bàbá wa ti bẹ ní ọ̀run ti jẹ́ mímọ́ gbogbo àwọn wọ̀nyí lápapọ̀ tí a ń wò láti máa pè ní àtúnmí kì í ṣe pé o jẹ́ olùdásílẹ̀ tàbí o jẹ́ adarí ìjọ nígbà tí ó ń fi èpè rí èyí kì í ṣe ìwà àtúbí rárá ṣé ikọ̀ àti ìrújú ni ọ́ tó ń parọ́ láti máa gba nǹkan lọ́wọ́ àwọn ènìyàn fún ìfẹ́kùfẹ́ tara tirẹ̀ èyí kì í ṣe àtúbí bàbá màmá rin ìrìn àjò àtúnbí gbé ìgbésẹ̀ àtúnbí kí ìrìn kí jésù kristu fúnra lára rẹ̀ kó lè yọ̀ǹde ẹ̀mí mímọ́ èyí tí ń sọ nídìí ọ̀tún láti lè máa báni gbé láti lè máa kọ́ni láti lè máa darí ẹni fún ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ kí a bá lè jẹ mímọ́ bí bàbá wa ti ń gbẹ ní ọ̀run sì jẹ mímọ́ èyí tí ó ṣe ìkejì rẹ̀ èyí tí ó ṣe pàtàkì nínú ẹ̀ náà ni pé a gbọ́dọ̀ máa ṣiṣẹ́ fún ìjọba ọlọ́run fún ìdàgbàsókè ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú kí la fi fún ọ ṣowó la fi fún ọ ṣé ipò la fi fún ọ ṣé ìpè la pè ọ ṣé ọlá la fún ọ ṣé ipò kan la gbé ọ sí gbọ́ mi bàbá ohun gbogbo tí a bá fi fún ọ àdánwò ni níwọ̀n ìgbà tó o bá ti lò ó fún ìdàgbàsókè ìjọba ọlọ́run ó túmọ̀ sí pé ó ń fi ara rẹ ó kàn fi ara rẹ ta tẹ́tẹ́ lásán ni ó wàá dàbí signboard tí ó ń ṣe àpèjúwe ṣùgbọ́n tí òun ṣe kí ni o tó ń gbogbo òde bẹ́ẹ̀ mọ́mí dádì àti ẹ̀gbọ́n àti ará mo fẹ́ kí á dìídì wo ìrìnàjò yìí dáadáa tí o bá ti di àtúnbí ó dìgbà tó bá di àtúnbí kì í ṣe ọwọ́ rẹ gan tó lè jẹ́ ìtẹ́wọ́gbà ṣe pé ó di àtúnbí ó kàn ṣe ni ó di agbèrò tó lóòdù ọkọ̀ tí wọ́n kọ́ sí tó ń gbogbo kó lójú kan ìgbà tó ti wá di àtúnbí iṣẹ́ ọwọ́ rẹ ní láti wá fi hàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ pé lóòótọ́ ló di àtúnbí inú ìwà àti iṣẹ́ rẹ ni gbogbo tó lè jèrè ọkàn wá sínú ọgbà àjàrà èyí tí í ṣe ilé Ọlọ́run àti iṣẹ́ Ọlọ́run fún ìdàgbàsókè ìjọba Ọlọ́run fúnra lára rẹ lákòótán nípa àwọn ohun tí a nílò èyí tí ń ṣe ìkẹta nínú rẹ̀ ni pé a gbọ́dọ̀ jẹ́ kí ìwà wa kí ó sun èso a gbọ́dọ̀ jẹ́ kí ìṣe wa kí ó sun èso a gbọ́dọ̀ jẹ́ kí ìrìn àjò wa kó sun èso gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún àwọn ènìyàn gbogbo láti lè jèrè ọkàn kí ó lè jẹ́ ohun tí àwọn ènìyàn yóò máa rí láti lè máa ṣe àwòkọ́ṣe nítorí pé bíbélì fi yé wa pé kí a má ṣe jẹ́ ẹni ẹlẹ́gàn ẹ jẹ́ aláìlẹ́gàn kí ẹ sì má jẹ ẹnikẹ́ni ní gbèsè nínú ìwà àti ìṣe wa láti lè mú ìrìnàjò iṣẹ́ tí ó lè jẹ́ ká so èso nípa ti ẹ̀mí nítorí pé ara ìrìnàjò yìí ni ó fi hàn pé gbáyé ẹni ìgbàlà ni wá àti ẹni ìràpadà àbí ẹni ìdàkejì tí ń ṣe ti ìránṣẹ́ Sátánì bíbélì dẹ ti fi yé wa ó là ní kékeré pé ìfẹ́ bàbá wọn ni wọ́n ń ṣe èyí tí ń ṣe Sátánì láti ìpìlẹ̀sẹ̀ ayé wa ti ń ṣe olè alárekèrèkè jàǹdùkú ìwọ tó bá ń rìnrìn àwọn ìrìn àjò yìí ó túmọ̀ sí pé ìránṣẹ́ sátánì ni ó kì í ṣe ti ìjọba ọlọ́run ọ̀nà kọ́nà tó bá tẹ̀ wá ná sí ọ̀nà tó gbà rí ó ṣe pàtàkì ká tó sọ ọ̀nà tó gbà ná sí so ibi tó o ti kọ́kọ́ rí ló kọ́ la gbọ́dọ̀ kọ́ ló gbọ́dọ̀ kọ́kọ́ wò kó tó dúpọ̀ wá wo ibi tí òun náà sí ọ̀nà méjèèjì ni ó dàbí ojú ìwò ni tó ní ìwò lọ́tún tó ní ìwò lọ́sì ibi tó gbà wọlé àti ibi tó máa gbà jáde méjèèjì ló gbọ́dọ̀ yẹ̀wò bí ó ṣe rí nítorí pé òun ni yóò ṣe àkàwé ẹni tí ìwò gangan jẹ́ ní orúkọ jésù ọwọ́ agbára ọlọ́run èyí tí yí ni lọ́kàn padà olùwà yóò yọ̀ǹda rẹ̀ fún wa lákòótán kó tó di pé a ó máa lọ ní ṣókí ohun tí mo fẹ́ kí a gbà ní òwúrọ̀ yìí náà ká tó máa lọ náà ni pé ẹ ká ronú pìwàdà nítorí pé olúwa yẹn sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tàbá wo ìwé wa orí sixty five ó ní ẹlẹ́ṣẹ̀ wá sórí ìṣúná ìwọ tí o jẹ́ ẹlẹ́ṣẹ̀ àti gbogbo àwa tí ìrìn wa kò tí ì mọ̀ ẹ jẹ́ ká wá sórí ìṣúná láti ronúpìwàdà láti yí padà nítorí pé ìjọba ọ̀run náà ṣe kí ni ó kù sí dẹ̀dẹ̀ gbogbo aládùúgbò àforíkọ̀ kan ní òwúrọ̀ yìí orí ọ̀fẹ́ láti padà pátápátá láti lè bá Jésù jọba lọ́jọ́ ìkẹyìn gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ tí a ti fi pè wá sínú ọkọ̀ ìgbàlà ìkẹyìn yìí olùwàyó yọ̀ǹda rẹ̀ fún wa ẹ jẹ́ ní orúkọ jésù ọlọ́run ìyá àti agbára gbígbẹ́ nítorí pé nípa ọ̀rọ̀ yìí tún jáde ní òwúrọ̀ yìí àmọ́ pé wàá mú olú ẹ̀gbọ́ ọpẹ́ wa ọ̀rọ̀ tí a gbọ́ náà lọ́jọ́ ìkẹyìn mọ́jọ jẹ́rìí kégbé wa orí ọ̀fẹ́ láti bọ́ ìjọba lọ́jọ́ ìkẹyìn olú ẹ̀yọ̀ǹda rẹ̀ fún wa ìwà ń dópin ẹlẹ́dà kálá ìkàlẹ̀ ìwọ̀n léwu gbọ́ aláṣọ jésù olúwa wa ìgbàgbọ́ mi wù ọ́ ìwọ ọ̀dọ́ àgùntàn ó dúró. ìgbàgbọ́ mi wò ọ́. ìgbà. ẹ̀ṣẹ̀ mi gbogbo lọ. kémi látòní lọ. ọ̀fẹ́ rẹ. fi ìlera fọ́kàn mi. mú mi tara. bí ìwọ ti kú fún mi.

ọlọ́run tó ń gbọ́ mi lówùúrọ̀ yìí mo fẹ́ kó lọ sínú àdúrà ọpẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí kó dúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run fún orí ọ̀fẹ́ ọlọ́run nínú ayé rẹ pípọ́ ọlọ́run ti ẹ̀ka ọ sí ọlọ́run dá ọ sí láti wà lórí erùpẹ̀ di wákàtí ọ̀wọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ló ti ní ìpín tó ti ní ohun kan tó fẹ́ ṣe lénìí ṣùgbọ́n nítorí nǹkan mìíràn kò lè ṣe é kò lè di èní kò ti lè rí èní ọ̀pọ̀ lájọ sùn lánàá tí a ò fún lórí ọ̀fẹ́ láti rí ìmọ́lẹ̀ alààyè lọ́jọ́ tòní ọ̀pọ̀ ló tún jí lówùúrọ̀ yìí tí wọn kò tún di àkókò yìí nítorí pé ọlọ́run ka ọyọ ọlọ́run dá ọ sí bẹ̀rẹ̀ sí dúpẹ́ ọlọ́run pé ọlọ́run ò ṣeun ọlọ́run mo dúpẹ́ tèmi ẹni mọ́ sẹ́lì mo dúpẹ́ o lórí àánú tí mo rí gbà lórí ayé mi lórí ẹbí mi lórí ìdílé mi lórí ọmọ ọkọ aya lórí gbogbo èèyàn mi láparapọ̀ bẹ̀rẹ̀ sí yin ọlọ́run